ọlọ́run ọba máa lo káwùsù kódà wọ́n ní igi ọfà táwọn ẹbí máa ń lò òun náà ni ó kọ́ ń pè ní asadad igi ọ̀pá táwọn ẹbí máa ń lò ọ̀pá táwọn ẹbí máa ń lò àwọn kan sọ wípé ó kọ́ ń jẹ́ ní alimamshuku ọ́ alimashuku so ìṣọlọ́wọ́n ọba a máa lo ọ̀pá bó ìṣọlọ́wọ́n ọba ti wá ń lo ọ̀pá yìí wọ́n wá ṣe àlàyé fún wa wípé òjíṣẹ́ ọlọ́run lílo ọ̀pá tí ń lo ọ̀pá nígbà tí wọ́n ṣe mímbàrí fànàbí mímbàrí ni orí ibi tá a máa ń dúró sí láti lè máa báwọn èèyàn sọ̀rọ̀ mímbàrí gẹ́gẹ́ bí àwọn àfa ẹ̀sìn ti ṣàlàyé ẹ̀ fún wa òṣìṣẹ́ ọlọ́run ọba a máa lò ó tó bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ nínú mọ́sálásí rẹ̀ ànábì máa ń lo mímbàr láti lè fi báwọn èèyàn sọ̀rọ̀ a sì máa lo mímbàr yìí ní ọjọ́ jimá yóò báwọn èèyàn sọ̀rọ̀ lórí mímbàr níjọ́ jimá tí ó bá wá kírun yóò sọ̀kalẹ̀ ẹlẹ́wà kírun ni kì í sórí mímbàr yẹn ni ó ti kírun fáwọn èèyàn mímbàr gangan ìtànàbí fi gbé kalẹ̀ ní wípé ká máa gun orí ẹ̀ láti lè máa fi báwọn èèyàn sọ̀rọ̀ yẹn gángan ní ìpìlẹ̀ mímbàr kó tó wá di wípé àsìgbọ́ débẹ̀ láti jẹ́ pé kó di nǹkan tí a fi kírun òṣìṣẹ́ ọlọ́run bá máa sọ̀kalẹ̀ kúrò ń bẹ̀ yóò wá wá sílẹ̀ lẹ̀ nígbà tó bá fẹ́ kírun ẹ̀ẹ̀kan òṣìṣẹ́ ọlọ́run bá kírun fáwọn èèyàn lórí mímbàr kí ló dé bí kírun fún wọn ń bẹ̀ ni pé ó ní mo fẹ́ kọ́ yín ní ìrun so tí n bá ga sókè ẹ lè rí mi dáadáa pé mo fẹ́ kọ́ yín nírun so látòrí bẹ́ẹ̀ ọ wá ń kọ́ wọn nírun yẹn tó bá tó tó bá fẹ́ forí kalẹ̀ yóò kú lórí mímbàrí yẹn yóò sọ̀kalẹ̀ wá sálẹ̀ yóò wá forí kalẹ̀ sísàlẹ̀ torí pé òun rí pé òun gbọ́dọ̀ ga níwájú ọlọ́run ọba àwọn òun gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó rẹra àwọn lẹ̀ so látara bẹ́ẹ̀ tó bá ti fẹ́ forí kalẹ̀ yóò padà wá sẹ́yìn yóò wá forí kalẹ̀ síbi ìpìlẹ̀ mímbàrí tó bá tó ti dìde yóò tún bọ́ síwájú pé ẹ máa wò mí mo ti ń kírun o mò ń se tí mò ń ṣe ìkẹ́lẹ́ bá a mọ bí mo ti ń kírun ni mo fẹ́ kọ yín ní irun dáadáa lónìí ni ṣùgbọ́n owó orun ẹ̀ yòókù yóò sọ̀rọ̀ lórí múmbàrí yóò wá kírun lẹ́lẹ́ni bó ṣe ọlọ́wọ́n ti máa ń ṣe lélẹ̀ ẹ wá rí i kó ṣe tó jẹ pé ó ń lo òṣìṣẹ́ máa lo yóò dùn nínú mọ́ṣáláṣí rẹ̀ lẹ́ni tí ọwọ́ a máa ń jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n rí i pé bóṣù ọlọ́run bá ti máa ń dúró yìí ìnira máa ń pọ̀ jù fún un òṣù ọlọ́run bá wa máa ń súnmọ́ igi tó jẹ́ igi làbídùn kan tó ti jẹ́ igi kùkùté kan tó ti jẹ́ igi làbídùn òṣù ọlọ́run bá máa súnmọ́ bẹ́ẹ̀ láti fara tì í láti fọwọ́ lé e nígbà tí bá ń ṣe útúbà láti lè fi rest díẹ̀ so lẹ́yìn wá àgbà náà òṣù ọlọ́run ọba wọn wá ṣe mímbàrí fún òjíṣẹ́ ọlọ́run so wọ́n wò pé káwọn ṣe mímbà fún ṣe ọlọ́run mímbà tí wọ́n ṣe yìí èèyàn lè ó ní àwọn stẹ́ẹ̀pù méjì èyí tó tẹ̀lé stẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kejì náà ni ànábì lè jókòó sórí ẹ̀ tí ó jókòó tí ó gbẹ́sẹ̀ lórí stẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kejì òṣìṣọ́lọ́wọ́n bá wà dúró síbi stẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kejì yóò máa báwọn èèyàn sọ̀rọ̀ níjọ́ jimá tó bá fẹ́ jókòó ibi tó ga tó ga lókè yẹn ó rọrùn fún láti jókòó ńbẹ̀ láti lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ìyẹn ló fi jẹ́ wípé ìgbà náà ní kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ò tí ì súnmọ́ gi kùkùté gan òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba a máa fi ọ̀pá a máa mú dání láti ṣe kútúbà fáwọn èèyàn òṣìṣẹ́ ọlọ́wọ́ a máa mú ọ̀pá dání ló fi jẹ́ pé ìkànnú àwọn tó gba Islam nígbà náà alhakamu bunu hazni alhakamu bunu khazni sọ ìkànnú àwọn sọ̀hábà ni èyí tó jẹ́ wípé ó wá gba Islam olóhùn rí ànábì nígbà náà wá gba islam àwọn jẹ́ bíi méje òun ló jẹ́ nìkejì àbí òun ló jẹ́ ẹnì kẹsàn-án wọ́n wọlé tán ànábì sọ látara bẹ́ẹ̀ àdìsí ẹ̀gùn lọ́ba yẹn ànábì wá sí wọn lálejò ṣùgbọ́n kò sí nǹkan tó pọ̀ nígbà náà kò tí ì sí àwọn arísìkì tó pọ̀ fún ànábì ànábì kan fún wọn ní nǹkan díẹ̀ ni wọ́n wá stay sọ́dọ̀ ànábì sọ abáyìí ló wá sọ yí pé ànábì àwọn witness ọjọ́ Jímọ̀ pẹ̀lú ànábì ànábì wa ṣe wútúbà ńjọ́ náà ní ẹni tó ṣe wípé ọ̀pá ń bẹ lọ́wọ́ rẹ̀ tó rọ̀gbọ̀kú lé lórí àbí ó tún ní tàbí kọ́ jẹ́ pé igi ọ̀fà ó wà ní ọwọ́ rẹ̀ tánàbí sá sẹ́làm tó rọ̀gbọ̀kú lé lórí kódà ó tún sọ wútúbà tánàbí ṣe ńjọ́ náà wípé ànábì sọ àwọn ọ̀rọ̀ tó fẹ́lẹ́ tó dáa ànábì ní ayu anas ẹ̀yin ènìyàn innakum lantuti ku ẹ̀ lágbára àwọn lantẹ fún alukulama olórí tún bí i gbogbo dọ́là ọba ní kẹ́ẹ̀sì ẹ̀ lè sí gbogbo ẹ̀ tán láéláé wàlákin sadidu ṣùgbọ́n ẹ máa ṣe níwọ̀ntúnwọ̀nsì ẹ má máa ṣàṣejù ní ẹ̀sìn kẹfẹ́ para yín dànù wà abṣiru kẹ́ẹ̀dẹ̀ máa fúnra yín nínú òdùnnú ipe pẹ̀lú wọn bá tẹ̀ ń ṣe ẹ jẹ ní àlìjẹun náà so bó ṣe ọlọ́run bá ti ṣe wá sí ẹ nìyẹn so àdìsí tó yẹ pé ó lálàáfíà ni ìdẹ́ pé Albani gan ọ́ àṣánà rẹ̀ so látara bẹ́ẹ̀ àdìsí àwọn èèyàn kan wá sí gbọ́yé látara pé sọ̀hábà yìí àwọn kan gbà pé sọ̀hábà yìí o ìgbà tó wá gba ìsìláàmù nígbà tí wọ́n ti ṣe fatihu mọ́kà ni ṣùgbọ́n àwọn afẹ́ àṣàlàyé pé kì ṣe ìgbà fatihu mọ́kà ìgbà fatihu mọ́kà ìgbà tó jẹ́ wípé ọlá ti dé ni fún àwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí òun gangan sọnù àdìsí rẹ̀ wípé ìgbà yìí o ọlá ò tí ì dé rárá so ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tánàbí ń ṣe rútúbà tí ò tí ì sí pánàbí ń gbára lé nǹkan kan lànàbí máa ń mú ọ̀pá dání níjọ́ jimá láti ṣe rútúbà rútúbà míì tánàbí lè ṣe tí ó mọ̀ ọ̀pá dání lẹ́yìn ìgbà tó ti ṣe mímbàrí fànàbí kìí ṣe rútúbà tánàbí ń ṣe níjọ́ jimá mà orí mímbàrí ànàbí ti ṣe ànàbí ó sì jókòó sórí mímbàrí ẹ̀ ànábì ègbọ́ pàdá ní níjọ́ jimá bó ń fẹ́ ṣe òun fẹ́ ṣe òun fẹ́ ṣe kútùbà fáwọn èèyàn ṣùgbọ́n náà fẹ́ ṣe kútùbà ní inú pé bóyá àkúò nínú kì í ṣèjọ jimá tí wọn ò lè gbé mímbàrí kúò ní mọ́sálásí so dẹgbẹ anabi wa ni gbansasa ọfẹ ṣe wa ọfẹ ṣe otúbà fáwọn èèyàn anabi a máa mú ọ̀pá dání so látara bẹ́ẹ̀ yóò fi ọ̀pá yẹn yóò fi rest níjọ́ ọdún eid òṣìṣẹ́ ọlọ́run ọba máa mú ọ̀pá dání òṣìṣẹ́ ọlọ́run ọba ò kì í ṣe wútúbà lórí mímbàrí níjọ́ eid wọn èè gbé mímbàrí wá sí eid fún anabi sallam anabi ó mọ ọ̀pá dání ni ọ̀pá yẹn ni ó dùn lé lórí tí ó fara tì tí ó fi ṣe wútúbà fáwọn èèyàn so gbogbo àdìsí táwọn èèyàn gbà wá nípa ọjọ́ eid pé anabi a máa lo ọ̀pá láti lè fi rẹ́sì láti lè fi ṣe wútúbà so èyí ó fìdí múlẹ̀ tó bẹ́ẹ̀ kò sí kí ni o kò sí mẹ́ńbàrì fànàbì ní ìjọ yìí ànábì ò kì í gbé mẹ́ńbàrì wá sí gbàgede ìdì ọ̀pá ni ó fi tilẹ̀ tó fi ṣe túbà fáwọn èèyàn ṣùgbọ́n níjọ jimá lágbàdo ànábì ti lé tànábì ti yan tó ti ní mẹ́ńbàrì tí ó ti sọ̀rọ̀ tí ó ti lè jókòó òṣìṣẹ́ ọlọ́run ọba ò lo ọ̀pá kankan láti lè fi báwọn èèyàn sọ̀rọ̀ so bẹ̀tẹ̀ àwọn yẹn kan wọ́n sọ dènà yí pé dandan òun náà lèyàn gbọ́dọ̀ mú ọ̀pá dání tó wá fẹ́ báwọn yẹn sọ̀rọ̀ jọ jímọ̀ tí ó mú ọ̀pá tí ó gbà yí pé ọ̀pá yìí so lára nǹkan tó kọ́mọ̀ lọ́dọ̀ wa náà ni pé bẹ́yẹn bá fẹ́ di ìmáàmù gan wọ́n tún gbé ọ̀pá àṣẹ wọ́n gbélé lọ́wọ́ so àwọn afáàn sàlàyé fún wa yí pé eléyìí òṣìṣẹ́ ọlọ́run ọba máa mú ọ̀pá rìn nítòótọ́ so ọ̀pá náà òṣìṣẹ́ ọlọ́run ọba dẹ̀ mú rìn yìí bá nàbí ti máa ń lò nìyẹn a máa gbàtó dàgbàlagbà ló tún máa ń sábà lu ọ̀pá yẹn láti lè máa fi rest báyà ń rìn lọ láti lè máa fi rest so ọ̀pá ànẹ́bísà sálàm lẹ́yìn bàtà náà bí kúrò láyé tán ìdáná bí ni àwọn tí wọ́n jẹ́ àwọn kòláfáwù rẹ̀ àwọn náà ni wọ́n máa ń ní so Abubakar ó lu ọ̀pá tánà bí lò bẹ́ẹ̀ náà ni Umar òun náà lu ọ̀pá tánà bí lò bẹ́ẹ̀ náà ni Usman Usman náà lo ọ̀pá lára bí lo so lára nǹkan báyìí máa ń mú wá náà ni pé Usman níjọ́ Jímọ̀ níjọ́ kan ìgbà tí àwọn èèyàn kan fẹ́ àṣàlàyé ọ̀rọ̀ Usman fún wa sẹ́yìn nípa bó jẹ́ pé àwọn èèyàn wá láti wá pa àwọn tí wọ́n jẹ́ àwọn Khawarij nígbà tí wọ́n wá Jímọ̀ tí wọ́n jẹ́ kí tí wọ́n jẹ́ kó kí gbẹ̀yìn àbí tí wọ́n jẹ́ orí kí gan tọ́yẹ pé ó padà wọnú ilé jẹ́gbẹ́ lómi nù kí nígbà táwọn àwárìjì bẹ̀rẹ̀ wàhálà wọn wọ́n jẹ́ kó yé wa rí pé àwọn èèyàn rò pé ọ̀pá tó gbé wájú náà yí pé ọ̀pá yẹn ó lò lórí mímbàr yí pé ó fi ọ̀pá dúró lórí mímbàr so látara bẹ́ẹ̀ pé ìsúná náà bí filẹ̀ ni pé ká fi ọ̀pá dúró lórí mímbàr àwọn afá sọ fún wa pé kò rí bẹ́ẹ̀ rárá so lóòótọ́ níjọ́ náà ìkànnú àwọn àwárìjì ẹ̀ tí wọ́n ń pè ní jáàjáà ló kọ́ rẹ̀ ń jẹ́ ìkànnú àwọn àwárìjì ni so látara bẹ́ẹ̀ àjàjáwò àlìgìfàrí so ọwọ́ lọ mú ọ̀pá ọ̀pá dáná bíi lò ní onílẹ̀ làwọn tẹ́jú àwọn kòláfáàwò òun ni wọ́n lò ó mú ọ̀pá yẹn ó mú ó dẹ̀ mú orúnkún rẹ̀ lọ́ba fi ṣe ọ̀pá yẹn ó fi orúnkún ó fi ṣe ọ̀pá yẹn nígbà tó fi orúnkún ṣe ọ̀pá yẹn ọlọ́ni pé kí igi kan kó kó sínú orúnkún rẹ̀ ládàá kó fi ṣe ọ̀pá yẹn E, egbò yẹn wá di egbò àdá àsán mọ́ lọ́dọ̀ tí tó fi wá kú pẹ̀lú ẹ̀ so ọlọ́run bá fi yà jẹ́ pẹ̀lú nǹkan tó ṣe yẹn so bet nítorí báwọn tó jẹ́ àwọn sọ̀hábà wọn a máa dáàbò bo nǹkan láwọn ibi filẹ̀ Usman ní kí wọ́n mú ọ̀pá yẹn wọ́n tún wá dọ́gbọ́n wọn á fi bí àwọn sliver wọ́n fi sẹ́lẹ̀ gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ láti lè jẹ́ pé kó lè papọ̀ kó lè dúró dáadáa so àyàn wọn máa ń lò láti jẹ́ pé ẹ̀ nítorí fi ṣe báyẹn yí pé ọ̀pá ìta gbọ́dọ̀ mú dání ni ní ọjọ́ Jímọ̀ nígbà tá a bá ń ṣe wútúbà ṣùgbọ́n àwọn afáàsọ yìí pé eléyìí ò jẹ́ nǹkan tó yẹ pé ó fìdí múlẹ̀ kì ṣe nǹkan tí a gbọ́dọ̀ mú dání nígbà tá a bá ń ṣe wútúbà ní ọjọ́ Jímọ̀ ṣùgbọ́n a lè mú ọ̀pá dání ní anywhere ìjọ Eid a lè mú dání láti lè fi dúró kì ṣe onímọ̀ ìbàlá àti tí wọ́n ṣe wútúbà so anywhere la lọ́dọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ a lè mú ọ̀pá dání pẹ̀lú níjọ Jímọ̀ táwọn báwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ kò sẹ́ẹ̀rì kankan tó sọ pé lẹ́yìn bá náà bí ti lo mímbàrì pé a máa mú ọ̀pá dání. so lẹ́yìn wá gbà náà èyí tí a tún fẹ́ kó tún clear sí wa dáadáa olóògbé ara àwọn èèyàn kan tí wọ́n máa mú ọ̀pá káàkiri so wọ́n á sọ wípé bánàbí ti mú ọ̀pá káàkiri nìyẹn so àwọn láti ṣe súnà ànábì láti máa mú ọ̀pá káàkiri àwọn àfáà ṣàlàyé fún wa dáadáa wípé ìmọ̀ mú ọ̀pá kiri kìí ṣe súnà ló ń ṣe ìṣesí ànábì ìṣesí elisa musa nìsín kéégbó lọ mú ọ̀pá yẹ pé ọlọ́run ni lọ mú ọ̀pá tọ́lá bá ní ká lè bí ọ̀rọ̀ ṣe nǹkan ní mo jẹ́ súnà mo nídìí nǹkan mo sì lò kí wọ́n á ní ó nídìí ẹ̀ láti fi dẹran ló fi lọ mọ́pa ẹ̀ kìí ṣe bọ́lá ló sọ pé ìwọ musa lọ mọ́pa ànábì náà nídìí ọ̀pá láti fi tẹ̀lẹ̀ ló fi lọ́ọ́ mú ọlọ́run kò lọ mú ọ pé o gbọ́dọ̀ lo ọ̀pá ní dandan sọlọ́tara bẹ́ẹ̀ àlẹ́ yíyẹn mọ́ súnà láéláé ìṣesí ànábì ni pé ànábì máa ń mú ọ̀pá lọ káàkiri ìṣesí ànábì ni nígbà tó dàgbàlagbà pàtàkì jùlọ nígbà tó dàgbàlagbà ànábì a máa lo ọ̀pá káàkiri ìṣesí ànábì ni kò wá sọ fún àwa pé dandan ká máa lọ̀pá káàkiri bẹ́ẹ̀ náà ni àwọn tó ń jẹ́ àwọn kùlàfà rọ̀ṣìdùn àwọn Abubakar ni àwọn náà máa ń lo ọ̀pá wọ́n máa ń lò ó káàkiri kò wá sọ pé ó wá jẹ́ dandan fún wa pé à ah, ṣebí àwọn tá a gbọ́dọ̀ kọ́ ṣe náà nìyẹn àwọn àfáàn ṣàlàyé fún wa wípé eléyìí ò sọ di dandan fún wa wípé dandan la gbọ́dọ̀ lo ọ̀pá èyí tó yẹ pé àwọn àfáà gan tó ń sọ fún wa wípé nígbà míì gan tá a tún ṣe yẹn gan ó tún ti di nǹkan míì orí ìtakùn àdìsí ànábì sallallahu alayhi wa sallam. ìyẹn ló jẹ́ pé àfáwà ṣe sọ́ọ́lì sẹ́mìn wọ́n ń ṣàlàyé fún wa nígbà tí wọ́n ń ṣàlàyé ṣẹ́rí tí àkàtà ń pè ní nẹ́dìmùlù wàrọ̀kọ́t wọ́n wá ń ṣàlàyé nípa wípé àwọn nǹkan tánàbí máa ń ṣe kan wà tó jẹ́ pé áádà ni tánàbí máa ń ṣe wọ́n ní ká wò ní ìsìn ànábì a máa jẹ́ pé nínú ìgbésí ayé àwọn ànábì nígbà tí wọ́n ń bẹ tánàbí ń bẹ láyé ànábì a máa rorò àwọn sọ̀ábà náà rorò wọ́n dẹ̀ wọ aṣọlé lórí ni wọ́n sì tún wé láwọn ní lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n wá ní ànábì sàlám bánẹ́bí ti itú ànábì máa ń ṣe ń gbà náà nìyẹn ike bánẹ́bí ti wá máa ń ṣe yìí àwọn tí wọ́n wá lẹ́yìn náà àwọn náà ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn ìṣesí yẹn ni àwọn tí wọ́n já àwọn sọ̀ábà náà bá lọ́dọ̀ àwọn èèyàn wọn wọ́n ṣe bẹ́ẹ̀ kéèyàn wá ṣe ìṣesí yẹn nígbà náà ó máa lọ́lá torí pé ṣe ṣe ọba lọ́dọ̀ àwọn èèyàn wọn nìyẹn ó lọ́lá pé kéèyàn ò sí bẹ́ẹ̀ àwọn afá wa ń ṣàlàyé wípé àdìsí ànábì ń bẹ tó sọ fún wa wípé a gbọ́dọ̀ máa wọ lèbáṣù sòrọ̀ ànábì sọ pé ó kọ̀ fún wa wípé a gbọ́dọ̀ máa wọ aṣọ tá a fi yàtọ̀ sẹ́nìkejì wa èèwọ̀ ni kí wá sọsọ nìkan gbogbo òṣèṣe yẹn bá ti ń ṣe láyé tó bẹ́ẹ̀ fi yàtọ̀ sẹ́nì kejì rẹ̀ ànábì ti kọ̀ fún wa bẹ́ẹ̀ pa àbọ̀dọ̀ sí torí pé lánàá ọlọ́wọ́ bọ́ máa bẹ lórí èèyàn ìṣẹ́bílẹ̀ ọlọ́wọ́ bọ́ máa bẹ lórí èèyàn bá ti ń ṣe pé kéèyàn máa ṣe tí ó fi yàtọ̀ sáwọn èèyàn ànábì lè yàn bọ̀rọ̀ síbẹ̀ kọ́dà kan pé ẹ pọ̀ tẹ ẹjẹ́ bí èèyàn bíi méjìlá ẹ wá fẹ́ lọ bì kan kálukú wa wọ aṣọ tó jẹ́ wípé aṣọ yẹn ọ wà nọ́mà ni wọ́n wá wọ̀ ìwọ wá lọ kó sí etí ọmọ tán yẹnyẹnyẹn láàrin gbogbo àwọn èèyàn àwọn afáàní ọ̀dà so anabi ti kọ̀ fún wa ìwọ náà ó ṣe báwọn yòókù ẹ̀ ti ṣe ni ẹjọ́ rí bá kankan náà ní ọkàn tiẹ̀ ní òfin ní ga ní òfin ní kó bá wájú ọlọ́run ní kíbrì yá òfin ní dẹ́mi rẹ̀ yí ìwọ ló gbogbo àwọn tó ń bẹ́lẹ̀ lẹ́yìn lọ so ìtẹ́sì máa ń pè wá sí nìyẹn so látara bẹ́ẹ̀ ká wá rorò ká láàrin ni àbí ká ṣe nǹkan kan ní òṣìṣẹ́ ọlọ́run ọba máa ṣe ẹni tó ṣe ní gbàdá òṣìṣẹ́ ọlọ́run ọba ń ṣe yẹn ó wà áfídọ́ torí pé nǹkan tó kọ́mọ̀ lágbègbè ibẹ̀ ńgbà náà ni wọ́n wá ní ẹ wá jẹ́ káwọn àwọn tẹ́ jẹ́ àwọn sọ̀hábà nígbà tí wọ́n gba àwọn ìlú káàkiri tí wọ́n fẹ́ Islam lọ aṣọ tí wọ́n bá bá nílùú tí wọ́n lọ bá yẹn tí aṣọ yẹn ò bá ti ta kóńtẹ́sì gbélé lẹ̀ káṣọ ọmọ fún yàn ẹ̀sìn gbélé aṣọ kọ́ mọ́ so ìhòhò ara gbogbo májẹ̀mú tí wọ́n gbélé fún aṣọ wọn ò sọ fún wa pé kò sáwọn dáa lè wọ̀ bẹ́ẹ̀ wọ́n ti gbé méjèèmú pé bó o lásán yóò ti rí kó bó o ara kó má fún yẹn gbogbo ẹ̀ ni wọ́n ti ṣàlàyé sílẹ̀ tí méjèèmú yẹn bá ti pé sára aṣọ gbogbo àwọn sọ̀hábà tí wọ́n gba ìlú bòmíì aṣọ tí wọ́n wọ̀ nínú ìlú yẹn náà àwọn sọ̀hábà yẹn wọ̀ wọ́n á ní ẹjọ́ wa jẹ́ wípé ó tún wá wò pé nínú ìlú kan aṣọ tí wọ́n ń wọ̀ ní gbogbo wa la wá ń wọ̀ ń bẹ̀ òun wá wò wípé aṣọ tóun fẹ́ wọ̀ yìí òun tó fẹ́ jẹ́ kó dá yàtọ̀ táwọn yóò fi máa wò òun lọ́tọ̀ọ̀tọ̀ ó ti lọ wọ̀ libaṣu sura nìyẹn téèyàn gbọ́dọ̀ wọ̀ so táwọn afáàn ṣàlàyé fún wa òun náà ni wípé kéèyàn wá tún wá wò wípé ibi táwọn èèyàn ti wá lo ọ̀pá mọ́ kí wọ́n wá lọ gbé ọ̀pá jáde nígbà náà pé ọ̀pá yìí lọ́wọ́ máa fi rìn káàkiri ìjọba ìṣesí ànábì ni ẹni tí bá ń lò nígbà ayé ìgbà náà Ada ànábì ni ó wà áfídọ́ọ̀lù fún pé gbogbo ìyàwó ti mọ̀ wípé ìtọ́mọ́ rẹ̀ pé àwọn ah, tí wọ́n á débi kan lẹ́pẹ́ wọn èlò ọ̀pá gẹ́gẹ́ mọ́ wọn á jẹ pé ọ̀pá lọ́wọ́ amú káàkiri súnà kọ́ ló ń ṣe o nǹkan míì ló tún ṣe kódà yóò padà wá di ṣúrọ̀ fún ọ tó bá di ṣúrọ̀ ni pé gidi máa ń ká èlò tún ń lò yẹn ìmọ̀ràn sọ pé ọ̀fẹ́ dá yàtọ̀ sáwọn èèyàn yòókù ló wá máa padà di fún ọ fẹ́ bá wọn àfọ akẹ́bí wọn ti ṣàlàyé so a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa ká má jẹ́ tó ṣe yí pé a sì. Si, ọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ látara ọ̀pá so àwọn èèyàn máa sọ pé ah, ọ̀pá ibọ̀pá ni Musa lò so agbọ́dọ̀ lóni so àwọn àfáà ni ó ṣàlàyé ẹ̀sìn fún wa dáadáa gbogbo àdìsí tó wá lórí pé ọ̀pá dánàbí fi ṣe útúbà lórí níjọ́ Jímọ̀ gbogbo ẹ̀ lọ́lẹ̀ pátáyányá tí wọ́n rán ara wọn lọ́wọ́ láti lè jẹ́ òdodo síwájú kí n tó máa bá tẹ̀síìrì lọ ọ̀pá wa nìyí gẹ́gẹ́ bí àwọn àfáà tó ti ṣàlàyé fún wa òun náà ní pé ọ̀pá alasọ aṣọ òun náà látún máa ń pè pankẹ́rẹ́ náà gbà mí igi yìí àwọn èèyàn á máa lò ó kódà ìkànnì àwọn tó ń jẹ́ sọ̀hábà nígbà fẹ́ ṣàlàyé rẹ̀ ìyẹn abúlé jahami ànábì ní làyàdọ̀ u àlẹ́ aṣọ an àtìkìhì ànábì ní ẹni tó ṣe wípé ni kúrò níbi èjìká rẹ̀ àwọn afáwa ní ìtumọ̀ méjì ló túmọ̀ sí. Si alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé a máa na ìyàwó rẹ̀ so àwọn àwọn kan máa lu ọ̀pá láti fi na ìyàwó wọn àwọn kan ní pé n ti sọ náà ni wípé a máa travel lọ́pọ̀lọpọ̀ tó bá lọ́wọ́ wa nínú igbó tí wọ́n bá ń travel wọ́n lè má mú ọ̀pá dání so ẹni wá ìjọba tí wọ́n fọ̀pá tilẹ̀ ó fẹ́ sinmi níbi tó dé nìyẹn ìwádìí wọ́n ti fọ̀pá tí ní èjìká rẹ̀ báyìí ó sì ń kọ́ntínú ìrìn àjò nìyẹn òṣìṣẹ́ ọlọ́pàá fi wá sọ fún obìnrin tó fẹ́ fẹ́ wípé ẹni tó fẹ́ fẹ́ yìí o ni wọ́n á sọ fún bẹ́ẹ̀ á sọ fún pé ẹ ti máa ń na ìyàwó ẹ̀ dáadáa ni o ọ̀ ẹ̀dọ́ jẹ́ wípé kìí gbélé ni o ìmọ̀ travel káàkiri ń tiẹ̀ ni o kó o lè bá a mọ̀ kọ́dọ̀ kó o kù sínú ẹ̀ kó o lè mọ ntọ́ fẹ́fẹ́ olùsọ̀rọ̀ bá ti ní ká máa ṣàlàyé fún ẹ tó bá béèrè lọ́wọ́ wa nípa ẹnìkan níta bá mọ̀ nípa rẹ̀ kọ́dọ̀ kó jẹ́ àlébù rẹ̀ ká ṣàlàyé fún ohun tí so látara bẹ́ẹ̀ ìmọ̀ wa ní ọ̀pá tàbí ìmọ̀ ní ẹgbàá pankẹ́rẹ́ láti lè máa fi na àwọn ọmọ so àwọn tó jẹ́ àwọn àfa àwọn ṣàlàyé fún wa wípé ọmọ tí ọba tí ì di ọmọ ọdún mẹ́wàá a gbọ́dọ̀ ná ní pankẹ́rẹ́ àwọn àfa àwọn ní ẹ tẹ́ ìbá tẹ̀lé àdìsòsí ọlọ́run ọba ọlọ́run ọba ni múdù sìbìyàn kò bí sọ̀la ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun wàhùn àbùnà ọ̀sàbà nígbà tí wọ́n bá dé ọmọ ọdún méje wadribuhum àléhà wàhùn abúnáwó àṣírí ẹ wá nà wọ́n lórí irun irun ló pàtàkì jù ní gbogbo ìbádà tó lé téèyàn ó fi jẹ́ ní àlìjẹ́nnà irun ló pàtàkì jù lọ́wọ́ lọ́wọ́ kan sì sírò rẹ̀ gbogbo sẹ́yìnkú tẹ̀lé ni sọlọ́dà abẹ́ àwọn àǹfààní tó pàtàkì ànábì ti sọ yẹn kí ló dún abẹ́ pàtàkì tó tó fi wá sọ pé ọ̀fẹ́ náà yàn lọ́mọ ọdún méjì ànábì ni kí ni ọmọ náà so lọ́mọ ọdún mẹ́wàá àrẹ́bí ní pé kí ni o ìgbà náà ni ẹ tó máa na àwọn ọmọ làwọn afáfin wa sọ wípé a gbọ́dọ̀ na ọmọ ní tá a bá fẹ́ tẹ̀lé nítorí àlẹ́bí sọ a gbọ́dọ̀ na ọmọ nígbà tó bá ti ọdún mẹ́wàá àwọn afá ṣàlàyé bẹ́ẹ̀ fún wa pé a gbọ́dọ̀ na wọn rárá pé ẹ̀kọ́ dáná bí kọ wa nìyí torí pé kí ni onínà yẹn ó ẹsẹ̀ ń dàgbàlagbà bó díẹ̀ ẹsẹ̀ ń wù lọ bọ̀ sókè ni ẹni tó jẹ́ pé egun ẹ̀ẹ́sẹ̀ ń bọ̀ wá sókè ni a lè sí léṣe láti ibẹ̀ tá a kò bá ń gbèsè ayé ẹ̀ òṣìṣẹ́ wọn sọ bẹ́ẹ̀ fún wa pé ká má máa gbìyànjú láti lọ ba làákàyè ọmọ wa jẹ́ àbí láti lọ lọmọ mi ìtọ́ bá dọ́lá bẹ́ẹ̀ nínú rẹ̀ láti kékeré ó sọ pé kò ju nínà lọ. débẹ́ àti kékeré láti bẹ̀rẹ̀ sí nà àwọn náà wà padà wà kó bá yóò sọ pé kò ju nínà lọ tó màdé àbá ìnà láàrin ọmọ ọdún márùn-ún sọmọ ọdún mẹ́wàá tá a ti nà bọ̀ ìyá yóò ti yí mẹ́ra kò ní kàsínà àwọn lásìkò bá ń gbèsè ayé so àwọn àáfàá wọn máa ń ṣàlàyé ẹsẹ kò sí tẹsí islam ò ṣàlàyé fún wa látòkè tó fi délẹ̀ so látara bẹ́ẹ̀ wọn wá ní pé ntẹsí wa kọ àìsí kọ wa pé ká ṣe tàwífù fún wa ni ẹsìn ànábì gangan ló mú wa pé àwọn ọmọ rẹ tó bá ti ń dàgbàlagbà bọ̀ ọ wà á mú bílálà ó fi kọ́ síbì kan nínú ilé bílálà yẹn lọ́wọ́ a máa fi dúnkokò mọ́ wọn èyí tó bá ti di ọmọ ọdún mẹ́wàá kọjá tó bá fún bílálà méjì ètí ò tí ì di ọmọ ọdún mẹ́wàá ọdún ọ̀kẹ́ bàbá wọn fi bílálà yìí náà yàn ẹ̀rú ọ̀nà ọba tó bá ti wo bílálà lọ́ọ̀kan kò ní jó nǹkan tó fẹ́ ṣe ẹ̀kọ́ tá nàbí kọ́ wa nìyẹn gbogbo nǹkan ní Islam ti kọ́ wa so bílálà yìí òun láàfin òṣìṣẹ́ ọlọ́ọ̀bá lọ sọ bẹ́ẹ̀ pé ẹ máa fi bílálà sínú ilé òun ẹ máa fi bá ọmọ yín wí so lálà yẹn lẹ́ẹ̀fi máa dẹ́rù bà wọ́n àdìsí yẹn wà nínú adabul mufrot tí Bukhari gbà wá so látara bẹ́ẹ̀ lálà la fi dẹ́rù bọ̀ mọ́ tó bá wáyé pọ́nmọ́ ìkéré ìbá wa ṣe nǹkan kí la wá lè ṣe fún un wọ́n ní a lọ létí ẹ̀sìn tó mú wa pé a lọ ní etí etí láwọn afa a lọ etí ẹ̀ báyìí so etí yẹn ó lẹ̀sìn ní ká lọ nígbà tó bá ṣẹ̀ bẹ́sẹ̀ ti kọ́ wa nìyẹn òṣèlú ọba àdìsí méjì lọ́wọ́ ìka alákọ̀ọ́kọ́ ń bẹ̀ màmá ọmọ kan nínú àwọn màmá àwọn sọ̀hábà ọwọ́ ní pé kí ọmọ àwọn kó lọ gbé fànàbí oníkọ́ gbé èso inab èso grape fànàbí lọ́mọ bá jíjẹ lọ́nà ọwọ́ gbé àbọ̀dọ́dọ́ ànábì <laughs> so ànábì wa mú etí ọwọ́ lọ báyìí pé ìwà tó wù yẹn ìwà jàǹbá ní kọ̀dá sòsọ́lọ́ ọba lọ etí ẹ̀ Nu'man ibn Bashir ìkànnú àwọn sọ̀hábà gidi ìgbà tó náà wà lọ́mọ kékeré wọ́n lè sọ́lọ́ ọba wa fún ní ápù méjì ápù méjì ló sọ́lọ́ ọba fún àṣọ ìwọ jẹ ẹyọ kan fún màmá rẹ lọ fún lẹ́yọ kan ọba bàjẹ́ méjèèjì lójú ọ̀nà <laughs> òṣèlú ọba wọn ni ṣé apple tí mo ní kọ́mọ ẹ ẹ grape tí mo ní kọ́mọ fún yín sọ́dọ́dọ̀ yín màmá ní ah èmi ò rí grape kan ànábì wa lọ létí báyìí ẹ so ọ ọ ọ n tó ṣe ọ̀dà ìwà tí ò dà ní tó bí kò tí dọmọ ọdún mẹ́wàá ṣùgbọ́n ìṣọlọ́wọ́ ọba ti kọ́ wa nìyí ṣùgbọ́n àwọn ọba òwe tinú tiwa lásàfẹ́ ṣe pé láti tọ́jú ọmọ so eléyìí ti fẹ́ yẹ ìrànà àgbọ̀dọ̀ náà so ẹ̀kọ́ nìyẹn tó ṣọlọ́wọ́ ọba kọ́ bá a ti bọ́ máa wí bá a ti ṣe fọ́mà òṣìṣẹ́ ọlọ́run wa àwọn àfáà wa ní tọ́wọ́ bá ti wá kọjá ọmọ ọdún mẹ́wàá bẹ́ẹ̀ láti wá ṣe tá a bẹ̀rẹ̀ sẹ́ni ká máa nà àwọn àfáà ṣàlàyé fún wa yìí ìpìlẹ̀ gangan ni yìí pé alákọ̀ọ́kọ́ ìpìlẹ̀ gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe fún ọ níbi ọ̀rọ̀ ìyàwó kó tó di pé ọ̀nà ìyàwó ọlọ́ni ọkọ̀ ṣe mọ́ ìzọ̀ fún náà ọkọ̀ ṣe wáàsí fún un so ìpìlẹ̀ ni pé ọmọ wa kakọ́kọ́ máa bá sọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó bá kọ́ ṣe yẹn gbàdọ̀dọ̀ ọmọ ọdún mẹ́wàá kéde pé nínú ọkọ bẹ̀rẹ̀ ká ṣàlàyé ní tó ṣe fún yẹn ká pè lákìyèsí síbẹ̀ ká ṣe wáàsí fún orúkọ nọ́mbà wa lọ́wọ́ bá bí kọ́ pẹ̀lú ìyàwó gan náà pé wáàsí lọ́kọ̀ọ́kọ́ ṣe kó tó yàn lódì níbi bẹ́ẹ̀dì kó tó wá di wípé ọ̀ àná wáàsí lọ́kọ̀ọ́kọ́ ṣe fọmọ yẹn náà ìpìlẹ̀ ní kó ṣe wáàsí fún un nígbà tó bá wá rí wípé ọ̀nà tó gbà yìí ó rí wípé wáàsí ò fẹ́ ran ọmọ yìí mọ́ òun wá ni wọ́n sọ wípé kọ́ ọ̀nà ọ̀nà nínà tó fẹ́ nà kìí ṣe nínà tí yóò yọ àpalára rẹ̀ tọ́lá ọ̀rọ̀ máa pé kẹ́hìn ní obìnrin náà àdìsí wa wá pé géèrú mo bá rọ̀ nínà tí o gbọ́dọ̀ yọ àpá lára rẹ̀ lẹ́nà sọ tẹ́ ẹ bá fẹ́ na ọmọ nínà tí o gbọ́dọ̀ yàpá nìyí àwọn sọ̀hábà máa na ọmọ kò sí èméjì bẹ́ẹ̀ wọ́n ní Umar rọ̀díàlá àná kọ́lọ́n a yọnu sí i wọ́n ní ọmọ Umaru gẹ́gẹ́ kódà ọmọ rẹ̀ ò tó sí ẹ̀ ó sì nà ọmọ rẹ̀ ọ̀sẹ̀ ọgẹ̀fẹ̀ ni ó sì bá irun ẹ̀ dáadáa aṣọ tó dáa ẹ bá ń kan fi ni ah! ọmọ bá ń <laughs> tọwọ aṣọ dáadáa ó yí awọ ẹ dáadáa tọwọ sọ dáadáa ó bọ́ sí ẹ̀fígbá lálẹ́. ẹ̀ẹ́ Afsọ tó jẹ́ ìyàwó ànábi sàṣàlà ó wà ń bẹ wá ní ah bàbá kí ló jẹ́ tó wà ń dán ọmọ yìí náà ní sìn báyìí. bàbá ní pé bí mo ti ń wò ti ń bọ̀ yẹn ájà bá ti wù nàfṣù akọ akọ ti bọ̀ ó ti di pé ah èmi náà ṣe báyìí fa ahbabtu an usogira ilẹ̀ mo wá pé ẹ̀mí àti fẹ́ mi ọjọ́ lójú pé à ah, èmi gánà ti ń di kíní báyìí mo wá fún lẹ́gbàá kí n lè sọ fún pé eh, o kéré sí gbogbo ńdọ́ mẹ́mọ́ sí o ìgbésí ayé òtí tó báwọn. kọ́nà kó máa yọnu sí ọ. sọ́dọ̀ tàrà bẹ́ẹ̀ àmọ́ ẹ̀kọ́ mọ́lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó ń jẹ́ àwọn kùlàfà gbogbo àwọn tó ń jẹ́ àwọn àwòmọ̀rọ̀ tí wọ́n jẹ́ àwọn aláṣẹ tí wọ́n jẹ́ àwọn aláṣẹ àgbà gbogbo ọmọ tí wọ́n fi kí wọ́n jọ máa yọ àwọn tí wọ́n jẹ́ olówó àwọn tí wọ́n bá já àwọn àfáà tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n máa ń yọ̀ǹda fún tí wọ́n sẹ̀wọ̀n bílà náà tọ́jọ́ ọmọdún mẹ́wàá wọ́n á máa yọ̀ǹda fún wọn bí wọ́n náà ṣùgbọ́n nínà tí ò ní yọ àpáni so látara bẹ́ẹ̀ ká lọ ọmọ kò sí nǹkan tó ṣe yí pé ó burú bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ti kọ́ ọdún ọ̀sán sẹ́wàá ṣùgbọ́n àgbọ̀dọ̀ nìkan débi wípé àpá ọ̀yọ́ lára rẹ̀ àgbọ̀dọ̀ nìkan tó bẹ̀ ló pé àwọn àfáà ti wá kó àwọn méjì ẹ̀mú wa ife kẹ tó lè na ọmọ àfa àfọwọ́jẹ wà tó fi dáná fẹjọ. àwọn kọ̀ọ̀kọ́ òun náà ni pé ọ̀pọ̀lọ̀ rí pé more than fifty percent ó rí pé lílù yẹn ó ṣe láǹfààní tó o bá ti fẹ́ lílù tó fẹ́ náà ò ní ṣe láǹfààní ọ̀gbọ́dọ̀. ọ̀pọ̀lọ̀ ni fifty one percent assurance pé nílẹ̀ tí mo fẹ́ na ọmọ yìí ó máa ṣe láǹfààní kó o tó lè fún ọ̀pá àbíkọ́ pé bá lẹ̀lẹ̀ kó tó tà tó bá ti gbé ọmọ yìí nínà ò lè ṣe láǹfààní mọ́mọ́nàmọ́ sọ látara bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ táwọn afa kọ́kọ́ sọ nìyẹn tí èèyàn ti wá sí ọmọ rẹ kó o tó ní ọmọ kan jẹ́ kí ẹni tó ní ọmọ tó fún yọ̀ǹda pípọ̀ kó tó nà àwọn afa sọ bẹ́ẹ̀ tí èèyàn bá ti sí ọmọ rẹ ọgbọ́dọ̀ jẹ́ ohun tó ṣe pé ọba yọ̀ǹda lọ́wọ́ ẹni tó ti káyọ̀ ní tó bá ti fi lé ọlọ́ pé ìran tó bá ti ṣẹ̀ nígbà tó bá wẹ̀ ẹ́ ṣùgbọ́n lójú kò sọ bẹ́ẹ̀ fún ọ kọ́kọ́ bá yọ̀ǹda kó tó nà mọ́jẹ̀mẹ́lẹ̀ kejì nù mọ́jẹ̀mẹ́lẹ̀ kẹta nínà tó nà kọ́kọ́ jọ ọgbẹ́ lára rẹ̀ mọ́jẹ̀mẹ́lẹ̀ kẹta yẹn mọ́jẹ̀mẹ́lẹ̀ kẹrin àwọn ibi tó gbọdọ̀ nà lára rẹ̀ ti ń bẹ òṣèlú ọba sọ fọ́pìlì rẹ̀ pé wàhálà tẹ́tírìbù ni wájẹ̀ o ò gbọ́dọ̀ bọ́ ọ̀fẹ́ lójú rẹ̀ àwọn afáwa ni ojú ojú rẹ̀ gbogbo tí orí báyìí pátá yẹn yẹn náà ti bá bẹ̀. ibi tí ó jẹ́ fi gbáyà rẹ̀ báyìí ọ̀fẹ́ náà ikùn rẹ̀ ọ̀fẹ́ náà ibi ọyẹ rẹ̀ níbẹ̀ ò gbọ́dọ̀ tán ibi abẹ́ rẹ̀ báyìí ò gbọ́dọ̀ tán lẹ́yìn àwọn ibi owó báyìí ibi ẹsẹ̀ báyìí bẹ̀rẹ̀ fún wọn bí wọn afa sọ lẹ́yìn wọn àgbà wọn ni ntọ́ba fi na ọmọ ayé máa jẹ́ ọ jẹ́ nǹkan tí ó fẹ̀lẹ́ kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe ní pé yóò tóbi jù lọ́dọ̀ sọ wọn pé ọ̀pọ̀lọpọ̀ àdó bá tó wá tó wá yìnà lẹ́gba máa na àwọn ẹgbẹ̀mí ìyẹn máa rí pé òun mú ẹgbá yẹn o tún ń gbé lọ bòmí ọ ọ ọ fẹ̀fọ́ bá o tún ń nà bí lẹ́lẹ̀ ọ̀rọ̀ kan yẹ kó báyìí ni ó tún máa ṣe pé tó tún ń nà lẹ́lẹ̀ ọ̀rọ̀ kan yẹ kó báyìí ni àwọn afáàní kò ti gbọ́dọ̀ àtọwọ́ wọ́n wá ní kó kú ẹgbẹ́ tó fẹ́ nọmọ aláyé yìí kọ̀ọ̀kọ̀jà mẹ́fà àdìsí ló wà ní Bukhari àti Muslim tó bá bilẹ̀ kọjá mẹ́wàá ó dára wájú ọ̀nà òṣèlú wọn bá ní làyé jùlọdù ahadu fowókọ aṣọ jẹrọdát ẹ gbọ́dọ̀ ní ẹnìkan ju ẹja mẹ́wàá lọ ilé àfi òfi àdìmí ni òdúdì là àyàfi sẹ̀rí àkànnù sẹ̀rí ọlọ́run fi lè mọ ọmọdé gbàmẹ́wàá lọ. òòdó tí ètò balẹ̀ lẹ́fọ̀ọ́ ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ sọ́ọ̀bà náà yẹn láyé àdìsí tí ó ta ó wà ní kòkó ó wà ní muslim àyà àfẹ́fájà náà sì àfẹ́ náà níbi àfẹ́jà ṣẹ̀rí àfúnyàn tẹ̀sìn láwọn èèyàn kọjá mẹ́ ó gbọ́dọ̀ ní ọmọ kọjá mẹ́wàá lọ ọmọ ìjọba wa fẹ́ na ọmọ nínú ẹ̀fọ́ ìran yẹn ó gbọ́dọ̀ kó kàn méjì pọ̀ pẹ̀lú ẹ̀ ó gbọ́dọ̀ ná kó o tó wá máa bu kó o máa pèsè pòlù kó o tó máa pè ní àpọ̀dà oníkìní tẹ ọkọ̀ sí ọmọ sí bẹ́ẹ̀ mọ́. ọ yàn lásán ni àdìgbò òkú lásán kọ pàdé ọ ọpọlọ kò méjèèjì pọ so nítatara bẹ́ẹ̀ àwọn afáàn sàlàyé fún wa òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní iná relief kọ ẹ rí pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà kú di àfiṣẹ́ ìlà zan wọn ò ní fi sínú kankan láyé yìí àyàfi kó kọ̀ sọ́ba nǹkan ẹ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àwọn kan yìí wà máa nùzí àbẹ̀ṣẹ́ ìlà ṣàánà wọn ò ní yọ kó òun kankan láyé àfi kó pa ìjọba so látara bẹ́ẹ̀ ilé ìtìkà táwọn afáàn sọ fún wa nípa bí a ti lo ọ̀pá so wọ́n pé a fẹ́ bọ́ àbá fẹ́ mú káàkiri tó bá ti di pé ibi tí àsìkò tá a wà ní ìsìn àsìkò tó jẹ́ pé a rí àwọn kankan tí kò pa káàkiri ni so kò ní ìtumọ̀ tó ní pé kò ṣe súnmọ́ àbí ìṣesí àbí ni ẹ̀kọ́ àti bí ṣe pàtó pàlàyé táwọn kò lọ́fà wọn ṣe pàtó pàlàyé nítorí pé agbègbè tí wọ́n bára wọn àti nǹkan tí wọ́n ní ìdìgbà náà ó jẹ́ kí wọ́n lò ó. sọ ẹni bá lò ní ìsìn tó bá jẹ́ pé olùkọ́ ọ̀pá kó fẹ́ gbé súnà nìkan tí òun ṣe kó wá sí ànábì ló máa fi kọ́ sí àbí kankan rárá á dá ànábì ni. sọ tí a bá ti wá rí pé gbogbo èèyàn wá ń lọ ọ̀pá lágbègbè wa tí wọn náà bá wò pé torí pé súnà ànábì lọ wá lò ó rí pé ó jọ bára yẹn ìjọba náà ti ti súrọ̀ pé wọ́n máa dáwọ̀ yàtọ̀ pé ọlọ́pàá ni ọ́ so bí islam ti mú wọn nìyẹn so látara bẹ́ẹ̀ kí á gbọ́ ẹ̀sìn ọlọ́pàá yìí dáadáa kò ní bàjẹ́ nǹkan tí yóò kó fún wa so ọlọ́run máa ń sọ fún wa nípa ànábì kọ́sà ọkọ ní àlíyà fi ọ̀sà ọkọ ní kọ́sà ní òkú ní àwọn àǹfààní tó kù fi ọ̀pá ṣe ṣùgbọ́n láwọn kò nídìí àǹfààní tí ó tó kù tí wọ́n fi ọ̀pá ṣe ẹni tó dùn dákọ pé ọ̀pá mẹ́sà ọkọ̀ tí ń jẹ́ ní gbogbo ilé ìkó tuntun kankan náà bọ́lá bá ń sàlàyé fún wa pé kọ́lá alikiya. ọlọ́run wa ní ìwọ Musa alikiya ju ọ̀pá yẹn ọlọ́run kò jù lẹ̀ ọlọ́run kí Musa ọlọ́run kò ju ọ̀pá sílẹ̀ alikiya yà Musa ìwọ Musa ju ọ̀pá yẹn sílẹ̀ tó gbọ́dọ̀ bá fẹ́ kí Musa ó mọ títóbi ìtí wọ́n sọ pé ń ṣe yẹn èmi fẹ́ kó ṣe tó bẹ́ẹ̀ lọ fún ọ òun mo fẹ́ lò tí ó mọ jẹ́ jíza rẹ̀ yà Musa ọlọ́ni kò jù sílẹ̀ náà. ọlọ́ni fa àlùkò ọlọ́ni Musa ọwọ́ ju ọ̀pá yẹn sílẹ̀ àṣẹ ọlọ́run bá wá dé sára ọ̀pá yẹn fáyìlà ìyá ayọ̀tò tẹ̀sẹ̀ hàn ọlọ́run wá ní ọ̀pá yẹn wá di ejò èyí tí ń yí nígbà tó di ejò ló sọ ní sọ́tún lórí nígbà tó di ejò sọ ọlọ́run ọba dídé kó yé wa wípé Musa nígbà tí ọ̀pá nígbà tí ọ̀pá Musa nígbà tí. Ọ̀pá, nígbà tó pa Musa di ejò Musa jẹ ẹrú gbà á níta fi mọ̀ sí pé Musa gẹ́gẹ́ fún ara rẹ̀ ẹ̀rú bà Musa ayàbẹ̀lẹ̀ kan rí ọlọ́ni ìwọ Musa ju ọ̀pá rẹ̀ sílẹ̀. ọlọ́ni nígbà Musa rí ọ̀pá náà tí ń yí ẹlẹ́ẹ̀kẹfà ní ẹlẹ́ẹ̀kẹwàá sọ́rí ìgbà tó rí tí ọ̀pá náà bẹ̀rẹ̀ sí yí ti ń yí padà báyìí wọ́n wá ń ṣe bí àlùjọ̀nà àlùjọ̀nà tó ń yíra padà àjọ̀nà máa ń yíra padà ó ti jẹ́ èèyàn ó ti kan míì ó wá rí pé ẹ̀pá ìfẹ́ ti ń dàbí bí àlùjọ̀nà fẹ́ yíra padà náà. wàhálà tó débi rẹ̀ fún àtàlùyò àti bẹ̀rẹ̀. ọlọ́run ní Musa kan ó fèrè gé ni sọ fún ọ mo ṣàlàyé fún wa nípa bí Musa ti bẹ̀rù ìpele ìbẹ̀rù Musa ọ̀nà mẹ́rin mo ti ṣàlàyé fún wa kéèyàn ò bẹ̀rù kò ní ṣe pé ká èèyàn bẹ̀rù ọlọ́run tó wẹ́ nìkan ṣe jò tó kù ẹjọ́ ara rédíò tẹ ọ ẹ̀sọ́ pé iná ẹ̀sọ́ pé àfa àti ẹ̀sọ́ rédíò ẹ ti bẹ̀rù pé tẹ̀lé ọlọ́run rárá àádá àti ìrẹ́lẹ̀ rí nǹkan tó bẹ̀rù bàyàn kéèyàn ọlọ́run sì bu Musa torí ẹ̀ So musa ọ uh, alamudu aki ọlọ́run ni musa gan padà sẹ́yìn kan padà sẹ́yìn kan hàn ní tí hàn lọ <laughs> kí ọlọ́run á sọ fún un. ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá gbá musa padà ọ̀padà sẹ́yìn ọlọ́run padà sẹ́yìn ọlọ́run á sọ fún un kó tún mú padà ọlọ́run ni wọn musa má bẹ̀rù ìmí láyà kọ́ fún ladẹ́yìn alimusalun lọ́dọ̀ ètò ọlọ́wọ́ bá àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ìbẹ̀rù lọ́dọ̀ ìfọ̀kànbalẹ̀ tí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ti bá ìfọ̀kànbalẹ̀ lè yóò mọ̀ rí sọ ọlọ́wọ́ bá sọ fún Mùsá bẹ́ẹ̀ so pẹ̀lú ìyá ọlọ́wọ́ bá mú wá níbi ibi ìjọba bá fẹ́ mu ni pé kọ́ọ́là kùdì à ọlọ́ni ìwọ Mùsá ọ̀yà mú padà ọlọ́ni ìwọ Mùsá mú padà mọ́ bẹ́ẹ̀rù ah! má bẹ̀rù mú padà ọlọ́run sanu ìdùnnà. ọlọ́run tó o bá ti fẹ́ mú lẹ́ẹ̀lẹ́ sanu ìdùnnà àwọn ọlọ́run ọba aládà padà sí sírọ́tà á lè hùwà á dà padà sí àdámọ́ rẹ̀ tọ̀bí àtà á lè hùwà á dàtà á lè hùwà ìṣesí rẹ̀ tó dùn àtẹ̀tẹ̀lẹ̀ ládà padà sí àti mo fún sálámù tí ó fọwọ́ sí sẹ́rù ẹ̀ ní ó fọwọ́ sí ní àbí àbórí ẹ̀ ọlọ́run sáà ti fọwọ́ sí mú lẹ́lẹ́ tọ́wọ́ ti mú báyọ̀ ọlọ́run àti àpá rẹ̀ so ètò ọlọ́run tọ́wọ́ bá sọ fún Musa so látara bẹ́ẹ̀ á mọ̀ ìkan náà alákọ̀ọ́kọ́ nù èèmọ̀ tọ́lọ́wọ́ bá ṣe fún Musa nìyẹn àsọfún wa pé àtọwọ́ ọ̀tún rẹ̀ àti ọ̀pá rẹ̀ lọ́ba bẹ́ẹ̀ lọ́ba fi ìmọ̀ sí méjì lọ́ba bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ bẹ́ẹ̀ tó kọ́ lọ́ba bẹ́ẹ̀ fi ìmọ̀ síbẹ̀ sọ ló fi ìmọ̀ síbi kí ni o ọ̀pá tí máa di ejò so kọ́ àwọn bẹ̀rẹ̀ sí kàn náà ní ọ̀la so tí a kọ́ fún ṣe fà á rẹ̀ kó wọ́n fún wa so wọ́n kà á alhamdulilayi ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ilẹ̀ àti astagfirullah wa atubu ilayk.